أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد mo kí gbogbo ẹ̀yin mùsùlùmí ọkùnrin obìnrin tí ń gbọ́ mi ọmọdé àtàgbà gbogbo ẹ̀yin tẹ́ ń nífẹ̀ẹ́ ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ ọlọ́run ọba gbọ́ tẹ́ gbà nábì gbọ́ asalaamu alaykum wa rahmatulahi wa barakatu àlàáfíà ọlọ́run kó bá yín kó má nìkan kó bá wọn ọmọ yín kọ́mọ́sí ẹ̀yin nìkan kọ́ bá àwọn aya yín kọ́mọ́sí ẹ̀yin nìkan kọ́ bá àwọn òbí yín àti gbogbo nǹkan ní oríire ọlọ́njẹ́ ọmọ bá wa kalẹ̀ àánú ọlọ́run ọlọ́njẹ́ ọmọ bá wa gbé kápẹ́ nídìí ìsìláàmù yìí nídìí ìmánì kágúnlé ọ̀rọ̀ wa sí di ihsan ọlá títóbi ọlọ́run ẹni ní jímọ̀ tá a mọ́ mú ìrántí ọlọ́run wá fúnra wa ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́run tí à ń bá bọ̀ wá tá à ń bá lọ tá a fi ran ara wa létí tí n fi ń tara mi jí tí n fi ń ta gbogbo yín náà jí ní pé ẹ má jẹ́ àsùn pìyè ẹ má jẹ́ àsùn pàlàkàì àbátìẹ̀ wàá sùn pàlàkàì ká má sùn pa ìgbàgbọ́ kí la fẹ́ dé pàdé ọlọ́run nínú ìgbàgbọ́ kí ló fẹ́ di ọkàn pàdé ọlọ́run ká má bàa bọ́lọ̀ níbi tá a lérò àwọn adọ́nukùn bi rabbil alamin ká má sí nínú àwọn tí ìgbàgbọ́ wọn ṣàkóbá fún wọn jọ kàn yìí ní pé dhalikum dhannukum alladhi dhanantum bi rabbikum ardakum asbahtum minal khasirin àwọn tọ́lọ́ wọn mọ̀ sọ fún níjọ́ kan yìí pé ẹ̀rí n tẹ́ di sọ́kàn pa mi ṣe rí pé kò rí bẹ́ẹ̀ ẹ ṣì í rò ẹ ṣì í gbàgbọ́ ìgbàgbọ́ yín lọ́ba tí yín jẹ́ lẹ́nìí ọlọ́mọdé àwa náà ti gbàgbọ́ wọn ọba tí wọ́n jẹ́ o ńlọ́jà máa gbé ọ̀rọ̀ ìkan nínú ìpìlẹ̀ kádàrá ìpìlẹ̀ Islam ìpìlẹ̀ ìgbàgbọ́ ẹ̀sìn à ń gbé yẹ̀wò tí ń jẹ́ kádàrá ìgbàgbọ́ nínú ìmọ̀ Ọlọ́run èyí tó ti ṣáájú kó tó dẹ̀dá wípé báyìí ni gbogbo nǹkan ó ṣe rí nígbà tí ìmọ̀ yẹn rí bẹ́ẹ̀ ọkọ̀ kalẹ̀ ó fi yọ̀ǹda sí i pé kó máa wá sí ìmúṣẹ ìyẹn ni à ń gbéyẹ̀wò pé bó ti yẹ ká gbàgbọ́ nù ká má jẹ́ kí àwọn ìgbàgbọ́ tá a dáyé bá ní ilẹ̀ káàrọ̀ òjìrè tí mọ́ da mùsùlùmí láàmú tí mọ́ jẹ́ kóun rò kóun ti gbọ́ lọ́ńdọ́ tó sì sí ìrọ́lọ́ gbàgbọ́ ẹ má jẹ́ ó lù papọ̀ mẹ́sìn mọ́ wa lọ́wọ́ ìgbàgbọ́ nínú ẹ àwọn ti ṣẹ̀ṣe tí wọ́n máa sọ pé kádàrá àwọn èèyàn yí padà wọ́n ń gbé kádàrá ẹnìkan fẹ́ nìkan ẹnìkan lórawọ́ ẹnìkan ó lè mọ́ túmọ̀ dúdú ń tà ń sọ yìí nígbà tí ọba ti ṣe ọ tí wọn bá ti accuse rẹ ń pò ń lòra wa wọn rí tí wọn bá jẹ aṣáájú níbi iṣẹ́ àbí tó jó lórí ìjọ tó wá láwọn ọmọlẹ́yìn tí wọ́n ń sọ pé lágbájá ló lòra wa wọn àbọ̀ jẹ́gbọ́n táwọn àbúrò ń sọ pé ìwọ ló ń tẹra náà àwọn mọ́lẹ̀ ìwọ ló jẹ́ káwọn ìwọ ló ń lo ògùn àwọn níjọ́ náà ló tó mọ̀ irú ẹ̀sùn tán fi kàn án àti túmọ̀ tá à ń sọ yìí nípa ǹjẹ́ nìkan lè lògùn ẹnìkan ǹjẹ́ nìkan lè yára wọ ẹnìkan lò níbẹ̀ láti ń bá ọ̀rọ̀ bọ̀ wá tá a fi fẹ́ mọ tẹ̀síwájú lénìí pé ìbéèrè tá fẹ́ bira wa lénìí ǹjọ́ yẹ ká tiẹ̀ wá yẹ̀ wò ká yẹ̀ kádàrá wò ní pé mo fẹ́ mọ kádàrá mi yòbó ní ó yẹ kẹ́ ẹ lọ yẹ̀ àkọsẹ̀jáyé rẹ wò ọmọ tẹ́ ẹ bá ṣẹ̀ṣẹ̀ bí àkọsẹ̀jáyé rẹ lọ yẹ̀ wò wọ́n nítorí pé ẹ̀yẹ àkọsẹ̀jáyé àwọn ọmọ tẹ́ ń bí wò mọ́ ẹ̀ ń làwọn ọmọ fi ń dààmú náà fi ń dààbò ń lò sí fi pọ̀ ń ta ẹgbẹ́ sòótọ́ ni wọ́n náà bira rẹ léèrè federal government ni ò manage economy wa dáadáa ni àbákọsẹ̀ jáyé ni kálukú ọ̀yẹ̀wò mọ́ kí kálukú gbé sílẹ̀ àkáì ẹ jọ̀ọ́ níjọ́ tí wọ́n ń yẹ àkọsẹ̀ jáyé wò nílẹ̀ Yorùbá ká bá bímọ gbàrà wọ́n ń gbé lọ dí òòṣà wọ́n lọ gbé fún ìyá ìyá kan tí ń wẹmọ sódò bàbá kan tí ó lóògùn ni wọ́n lọ gbọ́mọ fún kí ẹ bá yàkọsẹ̀ jáyé rẹ̀ wọ́n ń náà lọ́hùn ǹjẹ́ olówó pọ̀ nílẹ̀ Yorùbá bíbà ǹjẹ́ kò sóṣì ǹjẹ́ Yorùbá ló lówó lọ́wọ́ jù nù gbogbo ọ̀nà tí ń bẹ láyé gbogbo wọn ràn wọn ràn táwọn ìlú mi náà ti dán wò rí tán pàátì èèbó ti àkọsẹ̀ jáyé wò rí tán bá bímọ wá gbé lọ fóòsà àwọn náà ti ṣe é rí wọn pàátì lójú wọn tẹ̀síwájú láàfin wò wọn wájú lé ni gbogbo ìlú táwọn wò ń pé wọn ti dàgbà sókè òun rádaràda tẹ́ ń pè wá sí díẹ̀ nísìn ń là wọ́n pàtì kí lè tẹ́ fẹ́ ká máa padà sẹ́yìn sí Islam ó ń là wá lójú ń tàn mọ́lẹ̀ fún wa sí ẹ̀dẹ̀ fẹ́ máa fòkùnkùn pa náà mọ́lẹ̀ akọ̀sẹ̀ jáyé ṣó yẹ kọ́ ọmọ yẹ̀ wò àti pé lápapọ̀ àtẹni tí ọ̀lọ́ yìí àkọsẹ̀ jáyé wò mo fẹ́ mari ẹ bá ń yẹ̀ wò mo fẹ́ dáwọ́ lé bísínẹ́sì ẹ bá ń yẹ̀ wò mo fẹ́ ṣèrìn àjò kan ẹ bá ń yẹ̀ wò ṣé kí n lọ àbí mọ̀ lọ sọ ma ń tó ń ṣe sá ẹ já jọ gbé e sínú làákàyè ọ̀rọ̀ kádàrá náà ni orílẹ̀ tí mo ń tà ń bara wa sọ nítorí kádàrá kí ni èbùbù ọlọ́run kí ni palẹ̀mọ́ ọlọ́run kí ni tọ́lọ́run ti mọ̀ tó ti ṣe létò kalẹ̀ fún mi ni mo fẹ́ lọ yẹ̀ wò kí ló bí kí ni àtẹ̀sìn kọ̀ sí i a lè mọ́ fẹ̀ lójú nípasẹ̀ kí làwọn àfọmímọ̀ sọ torí kò dàrú ẹnu àwọn àfọmímọ̀ islam ò dàrú látàná tó fi dèní ní gbogbo school of thought islam pátápátá wípé ó ṣe wọ̀ kí èèyàn máa lọ yàyẹ̀wò kò dàrú o so kò ní jẹ́ ká máa waste time wa lérí pé kí wọ́n á ní kèé ṣe tí wọ́n jiyàn sí tá máa gbé kí wọ́n sọ ká máa gbé yẹ̀wò lélérí ìlàkàì rẹ mo fẹ́ tọ́ ọ bọ̀ mo fẹ́ wọnú brain rẹ fún ìṣẹ́jú kan wípé ṣó yẹ kó yẹ̀wò ó dá káàtì ẹ̀ sọ fún wa pé ẹ̀sìn gan ni a lè yẹ̀ wò tá a bá fẹ́ yẹ̀ wò èmi ò ní yẹ̀ wò tó wá yẹ kí ìwọ náà yẹ̀ wò ìyẹn ni pé káàtì ẹ̀ lẹ́sìn tú wa lẹ́nu pé tó bá wùn wá ká yẹ̀ wò tó bá wùn wá ká má yẹ̀ wò kò séyìí tó kẹ́sìn èmi lèmi ò tún ní yẹ̀ wò yẹ kí ìwọ náà yẹ̀ kí ló bí àyẹ̀wò ní tó bí àyẹ̀wò ní ojú kòkòrò àti ìfẹ́ àníjù sílé ayé tá a wà àkọ́kọ́ tó ibi tọ́rọ̀ ti bẹ̀ ibi tí nǹkan ti wọ́ wá ọmọ ènìyàn kórìíra kí aburú ṣe wọn àbúrò tó bá ti jẹmọ́ táyé yìí ó rí i pé kò sẹ́ni tí mo lọ lé aláyẹ̀wò lọ́yẹ̀ wò pé ẹ dákun ẹ bá yẹ̀ wò ṣé jahannama ni wọ̀ ni àbí làzọ́ àbálìjẹ́ náà ńbo ni mo fẹ́ wọ̀ njọ́ àlìkì àmọ́ mo fẹ́ kẹ́ ẹ bá yẹ̀ wò ìpalẹ̀mọ́ wo lọ́lọ́run ní dèmí nínú sàárè tí wọ́n jẹ mí yà tí n bá débẹ̀ ni àbí wọ́n forí ẹ̀ṣẹ̀ mi jì mí ẹ bá ń àwọn ìbéèrè wo ń bí mi ṣé ń rí dáhùn àbí ìní rí dáhùn ẹ bá ń ẹnì kí n aláyẹ̀wò nítorí ilé wọ̀nyí mo fẹ́ dá bísínẹ́sì ilẹ̀ ẹ bá ń yẹ̀ wò mo fẹ́ ralẹ̀ síbí ẹ bá ń yẹ̀ wò mo fẹ́ kọ́lé ẹ bá ń yẹ̀ wò mo dájọ́ ìyàwó sọ́nà ẹ bá ń yẹ̀ wò síjọ́ tí mo mú yìí ṣe yóò kò ẹ bá ń yẹ̀ wò mo fẹ́ fẹ́ yàwó pé píkítsọ̀ ní ẹ bá ń mú èwo ló dáa jù nínú méjèèjì èwo ló kún jù nínú méjèèjì nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tara yìí máa yẹ̀ wò ta ni ń ṣe mí <laughs> ta ni ń bẹ ń di ọ̀rọ̀ mi ẹ bá ń yẹ̀ wò ṣe é mọ̀ pé ràn àyẹ̀wò mẹ́ta ni a fẹ́ yẹn tó ti ṣẹlẹ̀ kọjá wò al-ghaibul a fẹ́ yẹn tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ wò àbá a fẹ́ yẹn tí ó padà ṣẹlẹ̀ lọ́wọ́ wò n tí ó padà ṣẹlẹ̀ a fẹ́ yẹ wò pé kí ni ó ṣẹlẹ̀ ó padà ṣẹlẹ̀ gẹ́gẹ́ là ń lé ni torí kí ló ṣẹlẹ̀ gbé owó yà ń ta ló gbé àyẹ̀wò tó ti ṣẹlẹ̀ kọjá nù tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ ta àyẹ̀wò gẹ́ẹ̀bù alhadir algẹ́ẹ̀bù mustaqbal ní tí ó padà ṣẹlẹ̀ òun la bá ọ̀rọ̀ kádàrá débẹ̀ torí kí ni mọ̀ ọlọ́run tó ti ṣáájú tọ́mọ ènìyàn náà gàwó tó fẹ́ rí tí ò tí ì rí ní tí ó ṣẹlẹ̀ ni ọ̀rọ̀ kádàrá ló wá bá wa débẹ̀ torí kálukú ló fẹ́ mọ níbo lọ̀rọ̀ wọn já sí nípasẹ̀ táyé yìí ìfẹ́ káburú mọ̀ ṣe wá àti ìfẹ́ àníjù sóore pé kí gbogbo opportunity wa kó tá mọ̀ bọ́ mọ́ wa lọ́wọ́ bó ṣàlàṣe maximize benefit nítorí gbé wa dé díẹ̀ nǹkan kejì òun ọ̀há burú tó nǹkan ìyẹn máa nífẹ̀ẹ́ ayé àdámọ́ ni kò sí sẹ́ni tí mo láìkí ká burú ó ṣẹlẹ̀ sóhun àmàgbà kò ti bẹ̀ẹ̀bẹ̀ ni pé ádámù fẹ́kọ̀tìbìlá ádámù fẹ́kọ̀tìbìlá ìtàhàrà àìtúọ̀sì ọlọ́run ní ń bẹ lọ́kàn gbogbo aláyé o ìyẹn ni àìní ìyẹn gẹ́gẹ́ ni ìṣòro tó sápamọ́ sínú mo fẹ́ yẹ̀ wò mo fẹ́ yẹ̀ wò o trust ọba tí ń ṣètò o trust ọba tí mọ̀ rẹ̀ ṣáájú ó ní ọfọkànbalẹ̀ ó ní rárá ọ̀fẹ́ fọkànbalẹ̀ ṣé tí bàbá rẹ̀ tí ìyá rẹ̀ tó gbà pé wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ jù tí ó bá yẹ pé àwọn wọn ń bẹ́ ń di kádàrá rẹ̀ tọ́lọ̀ ń gbé kádàrá rẹ̀ lé wọn ló ń pẹ́ wá kán ṣètò ní tí wọ́n bá ti túùsì fún wọn pé kó o dà láyé lọ́dà sẹ́mi rẹ̀ ọ balẹ̀ ṣé o tún fẹ́ máa nàgàwó tèbú bá kan ló ṣe trust àwọn òbí rẹ̀ pé ah best ni wọ́n túùsì fún mi tí wọn náà mọ̀ pé àwọn ah, tí ìyá ń sọ láti kékeré ni pé mo fẹ́ kọ́ ọmọ mi ó di igbá mo fẹ́ kó di irú kódà àdúrà kó di president wọ́n ń ṣe fún ọ kódà ó ti lé ní fifty wọ́n sì ń ṣàdúrà ní fún ọ wọ́n sì mọ̀ pé òrìn náà politics wọ́n sì tún wà hopeful wọ́n wà optimistic pé kò sí ní tó lè dà láyé kìíní yẹn fi ọlọ́kàn balẹ̀ pé tán bá ní kádàrá rẹ̀ ń bẹ lọ́wọ́ ìyá rẹ̀ tán bá ní kádàrá rẹ̀ ń bẹ lọ́wọ́ bàbá rẹ̀ kóun ní ọkọ̀ bó bá ti wọn ìtọ́ ní ọkọ̀ síbẹ̀ ọ̀ trust yẹ èyí ṣe tó lè trust yọ lọ sí ìyá rẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ jọ lọ́n lọ́ni níjò ní ìyá rẹ̀ mọ̀ rí ọ̀dẹ́lẹ̀ ayé lẹ́yìn tó bí ọtán ló tó dá ọmọ ẹ̀ mara rí nbì kan ti tẹ́lẹ̀ níjọ́ tẹ́ ẹ̀ tí ìmara pẹ̀lú ìyá lọ́lọ́run ti mọ̀ ọ́ ló ti nípalẹ̀mọ́ fún ọ ló ti létò fún ọ sọ wá ṣe bí ìyá rẹ lè láàánú rẹ tọlọ ìyá rẹ tí ó rí ọjọ́ àkìyàmọ tí ọkọ yìí sí ọ àbọmọ bẹ́ẹ̀ bàbá rẹ ó rí ọjọ́ àkìyàmọ yóò lóhun ọmọ rí Ọlọ́run nìkan ní òdùn pòun fẹ́ kí ọjọ́ náà wọn ní lárúbáwò kò kàn á bá anabi sallallahu alayhi wa sallam wọn ní ó tún anabi bíi pé anabi ta ló ní yóò sì pé wájú àkìyàmọ náà ọlọlọrun àtẹ̀bọ́n náà ní jẹ́rà àmọ́nù bẹ́ẹ̀ òun náà ní jẹ́rà àhímù oníkẹ́ ah, kò sẹ́ni pé kọ́ a ah, ah, ah, ní sori ibu tó bá di ju alikiyama ẹ̀mí òun balẹ̀ lànàbí bá rẹ̀ ni pé fakohal arabi lárúbáwò kó ti gbẹ́sìn yìí o lárúbáwò kó ti gbẹ́sìn yìí o ti mọ lọ́hùn kí ọba oníkẹ́ ni ọba aláàánú ni àánú rẹ̀ ju ti ìyá rẹ̀ lọ àánú tó ní sí ọ ju ti bàbá rẹ̀ lọ ọ wá wà ń di ọ̀rọ̀ rẹ̀ wà ń di kádàrá rẹ̀ o tún wá nàgà wò ṣé ẹ̀mí rẹ̀ ọba lè sí sọ̀rọ̀ pé ó lè fi aburú fi ọ ni ìwọ ni kò yẹ wa rẹ wò àìgbọ́lọ́ndọ́ àìtrọ́sì ọlọ́run àìgbà fún ìfẹ́ mọ́ dọ́gbọ́n mọ́ lọ́wọ́ àwọn ìpìlẹ̀ ṣẹ̀ṣẹ̀ tí ń bẹ nínú ọkàn ẹni tí ń yàyẹ̀wò ní táyẹ̀wò tí Islam fi lòdì sí o ò ní yàyẹ̀wò láì ní gbogbo kíní ìlara pé mo fẹ́ yẹ ní tí ń ṣẹlẹ̀ yìí ní tí ó ṣẹlẹ̀ mo fẹ́ yẹ̀ wò á já sí pé ọ̀trọ́sì ọlọ́run ọba Sayyidina Umar wọn ló ní láwùkọ́ ṣífà anil hijab tí wọ́n bá ṣí gàgà àkọ́kọ́ hàn wá pé kíní ó ṣẹlẹ̀ wàrọ̀ àìnáhù tá a dẹ̀ rí làkítàrí nà lọ́wọ́ kà ṣẹ́rí tí ń ṣẹlẹ̀ sí wa tí ó dùn mọ́ wa ńlá abẹ́ lọ́n lélẹ́rí pé dákun tí ó tún ṣẹlẹ̀ sí mi jù báyìí lọ èmi ò mọ̀ pé oore ní bẹ́ẹ̀ tẹ́ni tọ́lọ̀ da dá ló ló sì bá mọ reason tọ́lọ̀ ń fi ṣòun bẹ́ẹ̀ ó ṣe ṣe kó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó hàn pé ọlọ́run ò ní ṣàbúrú ọlọ́run ò ní kódà bó jẹ́ báwí ní fi ń fún ọ ọ fẹ́ jìyà rẹ̀ fúnfún yẹn ju àkìyà ni àbọ̀fẹ́ foríjì hàn bó sì jẹ́ pé kìí ṣe jìyà náà ó mú wá nítorí pé bóyá ó rí i pé ọrọ̀ ò lè fi tì rẹ tá a bá rọ̀ ọlọ́rọ̀ ọ́ padà ṣe ń tọ́lọ́hún ọ̀fẹ́ bóyá ó ṣàwọn sí bàbá rẹ ó ṣàwọn sí ó ṣàì lójú ti ṣẹ́ àtàrà látara ọ̀rọ̀ tí wọn náà mọ̀ ẹ́ padà dìbẹ́ tó rò pé ó lè dìbẹ́ ẹ̀bẹ̀ tí owó ń yíyàn padà olúwa ti mọ̀ ìwọ ọ̀mọ̀ bóyá ni òfin kò lé ọ lọ́wọ́ àìmọye èèyàn táwa náà ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ah ah ọlọ́run ti rí ní ti lágbájá yìí ọ̀dà kó tó ṣe bó ṣe rí yìí o wọ́n ní tọ́lọ̀ ń bá ní kéṣin kí kankan yóò tóbi bí ẹṣin ni kò bá máa ta ní dojú ikú ni olúwa ti mọ ní ti kankan yóò dán wò lóró ní tí ó gbé mi lóró kó tó dáa kọ́ mọ níwọ̀n ìmọ̀ yẹn ló ti ṣáájú kì í ṣe dúdú yẹn náà ni àlàáfíà fi ti fa à ń bẹ lọ́wọ́n rẹ̀ ni o kì í ṣe dúdú yẹn ló fi ti tá a bá fún ẹlòmíín tí ó fa àlàáfíà ṣe yé ìbáyé jẹ́ ni àwọn tí ń folé àwọn tí ń lù yẹn ń jìbìtì ṣe mọ̀ pé tá a bá ní kí stroke ó mú ṣé yóò rí bí gbá ìbò ni ṣé yóò rí bí lu ṣé yóò rí bí scam so gbogbo kí ni wọn yìí ń bá ìmọ̀ àtàánú ọlọ́run ọba rìn ni kálá àtúọ̀sí ọlọ́run ọba ni àníyá yẹ o. lallahu arhamu bi ibadihi min hadihi bi waladiha la nabi sallallahu alayhi wa sallam sọ níjọ́ tó rí arábìnrin kan tí ń wọ́ tí ń dì mọ́mọ́ rẹ̀ tí ń dì mọ́mọ́ rẹ̀ láàrin àwọn tó jagun tó wá lọ gbé ọmọ rẹ̀ tí ọmọ kókó tí wọ́n á dì ń dì mọ́ tínú rẹ̀ ń dùn pé ọmọ wọn mọ́ wọn mọ́ ànábì níṣẹ́ rí bẹ́lẹ̀ ń dì mọ́mọ́ rẹ̀ yìí ṣe é rò pé ló ju ọmọ sínú náà eléyìí abiyamọ tààrà ni kò lè ju ọmọ sínú náà ala nabi ni lallahu arhamu bi ibadihi min hadihi bi waladiha àánú tọ́lọ̀ ní sí àwọn ẹrú rẹ̀ ó ju ìtẹ́lẹ̀ ní sọmọ rẹ̀ lọ tó o bá lè gbàgbọ́ bẹ́ẹ̀ ò ní yẹ̀ wò mọ́ àìsàn kẹta tí ń gbára aláyẹ̀wò tí ó mọ̀ tí mo fẹ́ kó wọnú máìndì rẹ̀ látẹ̀ni lọ òun yìí tá a ti sọ síwájú pé kádàrá ń yí padà olúwa ń yí padà wọn ní kulla yawmin huwa fi sha'n Ibn Abbas tù síbi pé ojoojúmọ́ lọ́lọ́run yí kádàrá padà ń ṣètò a ti ṣàlàyé fúnra wa níjẹ̀jọ́ pé bóun ní ṣe ń yí padà kí ni ìtumọ̀ ká sọ pé ń yí padà láti bí yóò lówó síbi kò ní ní láti bí yóò rí ṣe síbi kò ní rí ṣe kò ní rí ṣe tẹ́lẹ̀ àmọ́ kọ́ mọ́ rí ṣe ń yí padà ń dodo ìṣẹ́jú ní dodo àsìkò níbàámu pẹ̀lú táwọn ènìyàn ń ṣe àti ń tà tọ́ sí nínú àdúrà nínú èpè tán ń ṣe fún àtàṣà sí ń yí kádàrá padà tùlù abáfẹ́ fàṣẹ sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn sábàbí gbogbo iṣẹ́ rere ń yí kádàrá padà gbogbo ìyípadà tí ń bá kádàrá ìtọ́lọ̀ ní yamhullahu ma yasha wa yuthbitu wa indahu ummul kitab nígbà tó bá lọ yí wò tán bá sọ fún wọn pé báyìí ní òrì ìwọ àtàláyẹ̀wò rẹ ó paláyẹ̀wò rẹ ló purọ́ nígbà tí n tí ó ní yóò ṣẹlẹ̀ wọn ò padà wá ṣẹlẹ̀ mọ́ kó o tó dìde nílé aláyẹ̀wò ibi tó ti ń pètò nítumọ̀ padà wá nítumọ̀ rí yín náà ẹ ṣeun ibi tó ti ń dágbére fún wọn náà wọ́n ti yí padà nítorí ní yọ̀ọ̀dà àwọn ọ̀dà mọ́ orúkọ ọmọbìnrin tó mú wá pé ẹ bá mi yẹ̀ wò ṣé kí n fẹ́ ẹ ṣérawọ rẹ̀ kún ṣé kádàrá rẹ̀ kún ṣó dọ́gba pẹ̀lú tèmi tani ààyè ah, táwọn ń wò yìí kò lè dọ́gba ẹ má fẹ́ra yín ṣé ẹ mọ̀ pé àyẹ̀wò ti tú àìmọye àjọṣepọ̀ ti tú àìmọye àjọṣepọ̀ látara ìmọ̀kan òkùnkùn ní lẹ́yìn òkùnkùn wàláhì níjọ́ tó bá ti yí ọ ń pé kọ́ ọmọ yá àyẹ̀wò mọ́ ọmọ ìpinnu òkùnkùn ló ti bọ́ ta sínú mọ́lẹ̀ gbéra rẹ wò gbogbo àwọn tí wọ́n kọra wọn lẹ̀ àwọn single mother tọ́pọ̀ ń ta ó bímọ kan ó bímọ méjì ó bímọ mẹ́ta ń lé ọkọ mọ yẹ̀wò wọn náà mọ bira rẹ pé ṣé dúdú wọn wọn yẹ̀wò kan tó kan tó mari èyí tó yẹ̀wò lọ́pọ̀ jù nù wọn èyí tó délé aláyẹ̀wò yẹ̀wò kẹ bá mi yẹ̀wò sọ́dà àbí ọ̀dà tán sì sọ fún un pé mọ̀ nìṣó ọ̀dà èyí tán ló kù díẹ̀ káàtó wọn dá ní sàárà èyí ṣe tuntun padà kúrò nílé ọkọ láìpẹ́ ọjọ́ ṣé wọn yẹ̀wò ni wọ́n yẹ̀wò àyẹ̀wò sọ fún wọn pọ́ dáa kí láyẹ̀wò ń tàn wọ́n sí olúwa yí kádàrá padà nítumẹ̀ time to time anabi sallallahu alayhi wa sallam ní kulubul ibadi bẹ́ẹ̀ni ọ̀sùnbẹ̀ ayé rahman yuqallibuha kayfa sha ọkàn awọ ẹ̀dá láàrin ìka méjì ọlọ́run ló wà ẹ bó bá ti wọ́n ní yí padà ìgbà tó bá wọ́n ní yí padà ọmọkùnrin tó dáa táníyàn rẹ̀ dáa ọmọbìnrin táníyàn rẹ̀ dáa lé ní pé ọmọlúwàbí ni ó ní títọ́ tiẹ̀ níwà wọn ló ní tẹríba wọn ló lẹ́sìn lẹ́tì torí ẹ̀fẹ́ ó lè má jọdún kan lọ ó lè má jọdún mẹ́wàá lọ tí wàá yín yí padà E máa ní àwọn ah, ọ̀rọ̀ tọ́jú wà ní nígbà tó padà yá lọ ń gbé wà rẹ̀ hàn kan tọ́jú wà o ìwà rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ní wù tẹ́lẹ̀ o ìwà rẹ̀ tìsín náà ní wù ní tìsín òun pé wọ́n padà wù tìsín tí ń wù tẹ́ bá sọ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé tìsín yìí wù yóò jìyàn olúwa ti yí lọ́kàn padà ó lè yíwọ náà lọ́kàn padà kò sẹ́ni tí ó lè yí lọ́kàn padà abẹ́ lọ́hùn kó ọkàn wa ń bẹ láàrin ìka méjì ọlọ́run anabi sallallahu alayhi wa sallam lọ sọ bẹ́ẹ̀ tó ń torí náà kí wàá ní mo yẹ̀wò lé mi wọ́n ló kún dáadáa ọ̀hún afọkànbalẹ̀ sọlọ́run àbáláyẹ̀wò sọ fún ọ pé kò kún dáadáa lẹ́wà túra yín ká ń ẹ̀ ẹ̀ mọ̀ ń tẹ̀ ṣe so kádàrá ń yí padà ẹ̀ṣẹ̀ ń yí padà ìṣedéédé ìmọ̀sìn lọ́run náà ń yí padà àdúrà ń yí padà àṣàṣì ń yí padà time to time ní yí padà nítorí ntọ́lọ́run ti mọ̀ tó ṣáájú kí wàá ní pọ́ìntì kò tún lọ fẹ́ yẹ̀ wò ọ̀dà tẹ́lẹ̀ yìí náà bá ti convince rẹ pé kò yẹ kọ́ ọmọ ẹ̀yẹ wò òun ni pé nígbà tá a sọ fúnra wa pé kádàrá ń bẹ tó yẹ sí pé olúwa ti mọ̀ pé bí ó ṣe rí ni tó bá fi hàn ọ́ náà sẹ́ tó fi hàn pé n tó fẹ́ ṣẹlẹ̀ ní lérí ọ̀rọ̀ rẹ kò tún sí n tó ṣe sí ọ̀gbọ́ ọ̀tọ̀ ni pé wọ́n fi hàn ọ́ èyí tó lè yí padà ni wọ́n fi hàn ọ́ wọ́n dẹ̀ fi sábàbí hàn pé ó dáa sábàbí tí ọ̀wá ń rò pé ó dáa kó o dọ́gbọ́n kí ni solution ẹ̀ wá ń wá solution ṣé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà láyé ò ní sọ solution kan ẹni tó bí ilé gbégbé àyẹ̀wò síta kò ní jẹ́ solution tí ó tọ́ lọ́run lọ́rùn ni ó sọ fún ọ ọ̀dọ́ tó bẹ́ ilé gbégbé àyẹ̀wò síta kò ní jẹ́ solution tó tọ́ lọ́run lọ́run ni ó sọ fún ọ bí kò ní kó lọ ṣe sàárà kó lọ rí epo pupa àkàrà táwọn èèyàn jẹ máa kàrí elépo pupa ní kó máa wá káàkiri ta ni ó jẹ́ ẹ lọ lọ lọ lọ lọ ṣe sàárà fáwọn àwúrèbe nígbà tébi ń pa mọ̀lẹ́bí rẹ lọ́wọ́ àwúrèbe ló ń fún priority kó lọ ṣe sàárà fún kò ní sọ fún wọn pé a lọ tọ́jú ìyàwó rẹ̀ dáadáa fún lówó gbé e jáde ẹ tọ́jú ẹ̀ raṣọ fún ẹ tọ́jú ìyàwó rẹ̀ kínú ìyàwó rẹ̀ ó dùn tọ́jú àwọn ọmọ rẹ̀ kínú wọn dùn lọ tọ́jú àwọn òbí rẹ̀ lọ tọ́jú ẹbí rẹ̀ kò ní jẹ́ tí ń bẹ́nu kùránì àtàdísì ànábì náà ni ó sọ fún ọ torí wọ́n ti kìlú eléyẹn fún ẹ tẹ́lẹ̀ wọ́n ti ní ọmọ mójútó yun tẹ́lẹ̀ wípé yí kádàrá padà sí rere àìlọ́rọ̀ ọgbẹ́ ló wá ló gbé ọdẹ di aláyẹ̀wò gbogbo iṣẹ́ rere ìrun wákàtí márààrún yí kádàrá padà náfìlà òru ń yí kádàrá padà tọ̀sẹ̀ ń yí kádàrá padà sàárà ń yí kódò òótọ́ sísọ ń yí kádàrá padà àníyàn rẹ yí kádàrá padà kó o rí nǹkan tẹnìkan tó fẹ́ bàjẹ́ kó o sì tún ṣe kódà kó o rí gò ńlẹ̀ńlẹ̀ kó o mú kúrò ńlẹ̀ńlẹ̀ yí kádàrá padà sí rere gbogbo iṣẹ́ rẹ tí Islam ń pàṣẹ rẹ̀ pàápàá ní nǹkan dún ní mọ́ ò nídìí káláyé ò ṣẹ̀ṣẹ̀ júwe rẹ̀ fún ọ Ọlọ́run tọ́lọ́mbà ní eléyìí kádà ìran kádàrá tá à pè ní mọ́kàndínlù ni ìran kádàrá tó ṣe pé bá a fi hàn gan kò sí ní tó fẹ́ ṣe sí bá a fi hàn pé bí ó ṣe rí ni kò sí ní tó fẹ́ ṣe sí yọ ṣẹ o aláyẹ̀wò sọ fún wọn pé bó ṣe aláyẹ̀wò rí o kò rí tẹ́yìn pé nígbà mi aláyẹ̀wò wọn jánà nàbí sàlám náà sọ bẹ́ẹ̀ pé ó lè jánà táláyẹ̀wò bá jánà tó bá sọ fún wọn pé bí ó ti rí ni kò sí ní tó ṣe sí yóò rí bẹ́ẹ̀ ṣé bí wọn náà ńlá là ń jọ́ mi pé kíní yọ ṣẹlẹ̀ ọ̀dẹ̀ mọ̀ pé alátọ́lá yìí bọ̀ lẹ́rù púpọ̀ ọ̀dẹ̀ lajúlẹ̀ báyìí kíní yẹn ọ̀dẹ̀ padà ṣẹlẹ̀ ọ̀dẹ̀ ọ̀wọ́ náà padà rí pé aláyìí wá sí musẹ̀ tóun tí bó ṣe sá fún kọ́mọ̀ ṣẹlẹ̀ tó innama nafiru min qadarillahi ila qadarillah bí wọ́n mọ̀rọ̀ ọmọ àkàtọ́wù ṣe sọ gbogbo eré tá a bá lè sá láyé nípa àfẹ́ sá fún kádàrá kọ́mọ̀ ṣẹ níbi kádàrá tá a ti ń sá lọ àwa náà là á padà hẹ́pù kádàrá láti ṣẹ à ń sá fún kádàrá láti lọ bá kádàrá gbogbo gbìyànjú wa lérí kí kádàrá mọ̀ ṣẹ ìgbìyànjú ẹ̀ náà ni ó facilitate facilitate kádàrá láti wá sí ìmúṣẹ ó lè escape ẹ̀ tó bá ti jẹ́ mọ̀kàntẹ́ yìí. Abu Lahabi jẹ́ ilé example kan sí ọ Abu Lahab olúwa sọ alukur'an kalẹ̀ ń pé kánàbì sallallahu alayhi wa sallam sọ fún Abu Lahabi pé ọ̀wọ̀ náà sàyẹ́sílánà ráńdátà láhàbì mọ́ṣẹ̀ṣẹ̀ lọ yẹ̀ ẹ́ wò àbí ntí ó ṣẹlẹ̀ kọ́ wọ́n sọ fún un kò nídìí àyẹ̀wò confam ntí ó wọ́n sọ fún pé sàyẹ́sì lánàá láàbìn ọ̀wọ́ náà iná tí ọmọ ẹjọ́ gidi ṣé ẹ̀wọ̀n kó yẹ kó pe kádàrá nírọ́ pẹ̀lú pé kó sáré gbà sílámù ní tí ò ní jí orí náà yẹn wọ̀ kó ṣe é ó lajúlẹ̀ títí tó fi wọbẹ̀ náà ni wọ́n sọ kádàrá rẹ̀ fún un ó dẹ̀ títí tó fi ṣẹlẹ̀ ìlérí yóò ṣẹ níjọ́ tí àwọn èèyàn nínú ẹ̀wọ̀n àwọn ará nínú ẹ̀wọ̀n Ànábì Yusuf alayhi salatu wa salam àwọn ọ̀rẹ́ rẹ̀ méjì inú ẹ̀wọ̀n abá ìpè àwọn lálàá ìkan lòun lálàá ìpè òun òun fọba lọ́tì òun fọba ní nǹkan ọtí díríǹkì ìkejì ní òun fún òun lálàá pé ẹyẹ ń jẹun lérí òun kí ni ìtumọ̀ àwọn àlá yìí Yusuf ní sí oríwọ̀ kínní tó lálàá pé ẹyẹ ń jẹ lérí rẹ̀ wọ́n ọba ti jáde lẹ́wọ̀n yìí wọ́n pa ọ́ wọn ó sì ọ́ lábẹ́ ẹ̀yìn ó máa jẹ agbárí rẹ̀ sórí wọ̀ kejì ọ̀ jáde lẹ́wọ̀n yìí ọ̀ padà dẹni tí ń ṣiṣẹ́ fọba tọmọ sáàvù ọba ní nínú palace àwọn méjì lálú wọn la àtẹnitọ́ sọ fún pé yóò kù àtẹnitọ́ sọ fún pé yóò jáde yóò mọ̀ sáàvù ọba kò sẹ́ni tó rí bí escape ntán ní yọ ṣẹlẹ̀ sí ntán ní yọ ṣẹlẹ̀ sí wọn ẹ̀ náà lọ padà ṣẹlẹ̀ orí ó sì tún padà ṣẹlẹ̀ ẹ mo fẹ́ rí kádàrá mi mo ẹ bá mi yẹ̀ wò kò túmọ̀ ẹ pé o lè change ẹ tó bá ti dé oníkùdíyà amúrù lẹ́dí fíhì tẹ̀sítẹ́fìtìyàn ntẹ́yìn méjèèjì ń bi mí yẹn ẹ̀yin ará mi nínú ẹ̀wọ̀n màkàdíyù ni kò sínú kádàrá tí wọ́n ń chẹ́ǹjì tán bá fi kádàrá tí ò ní chẹ́ǹjì hàn ọ́ bó ṣe lajúlẹ̀ tí ó fi ṣẹ náà ni wọ́n bá rí iná sí ọ pé sọ́ra nǹkan báyìí ó sì ọ́ kò sírù sọ́ra tó lé ṣẹlẹ̀ tó bá jẹ́ màkàdíyù òun ni pé tán bá tán bá fi hàn táláyẹ̀wò fi hàn yẹn ọmọ interpretation rẹ̀ aláyẹ̀wò náà ní interpretation rẹ̀ lọ́wọ́ à ń assume aláyẹ̀wò tiẹ̀ wá rí i aláyẹ̀wò yẹn ó mọ fa gan ó mọ ṣẹ́wò gan ọmọ ọ̀pẹ̀lẹ̀ gan odù jáde sí ọ yìí ọmọ ọmọ odù fáàkì dáadáa tó bá jáde tó bá kún tó bá sọ fún ọ pé ah kìíní ìdá ó kún òun ló kún ni sódà ní ọ̀dọ̀ Ọlọ́run sódà in long run kò yá láyẹ̀wò sí. Si nítorí àyẹ̀wò lè caption kò lè caption ní tó bá tó bá jìnnà ayé yìí náà nìkan ya'lamuna zahiran min al-hayati dunya wa hum 'ani al-akhirati eh hum ghafilun àbí bọ́lá ń ṣe sọ́nà suratu Rum ayé yìí nìkan náà ni ó yé wọn sí wọn lè rí nǹkan tó jìnnà ní anabi sallam fi ní fọ́nrán òótọ́ kan péré ni wọ́n rí tí wọ́n fi ọ̀rọ̀ tó pọ̀ kùn ìtumọ̀ ẹ̀ ní pé ó rí fọ́nrán yìí pé wàá lówó lọ́wọ́ bẹ̀tì ṣọ́wọ́ yẹn túmọ̀ oore nínú ìgbésí ayé rẹ̀ ó lè decisively sọ àyẹ̀wò lè decisively sọ fún ọ tí wọ́n bá ti gbọ́ pé ah orí owó ló mú wáyé lọ́ba máa di orí mú wáyé pé wọ́n lórí owó mọ́ mú wáyé o wọ́n lọ́mọ ẹ̀ dáadáa mọ̀ ní òtí ìjẹ́ ńlówó wọ́n ní kí n pẹ́ wọ́n ní ipa ńlọ́lá ọ̀dà tí tó bá lówó yẹn tán sófì báyọ̀ mọ́ ọlọ́run pàdé ṣé tó bá lówó yẹn tán sọ́mọ àdìjẹ́ náà ló fi jẹ́ àyẹ̀wò ní kò lè rí ní tó jìnnà tó bá wọn kò lè rí tinú sàárè kò ní rí tijú àlùkìyàmọ̀ gbogbo ẹ̀ lọ́lọ́ ti rí ló fi yàn lé ọ lọ́wọ́ ló fi yẹ kó o trust ẹ̀ tí ń bá yàn fún ọ lóòfin nídìí àti mọ́ nàgà ohun tó fẹ́ mú fún ọ nítorí pé gbogbo mọ́ ọmọ ènìyàn pápátá wà limited na asa ń tẹ́kẹ̀rà hù ṣe àn ọlọ́run ní nígbà míì ẹ mọ̀ kórìíra nǹkan pé mi ò fẹ́ mi ò fẹ́ mi ò fọ́sì mi ò fẹ́ wàhálà mi ò fẹ́ dààmú gbogbo ń tà mọ́ láàfẹ́ hùn hey wàá wà khairu lakum èyí tó lóore fún wa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o wàásà àtúnṣebù ṣe àmọ́ ṣẹlẹ̀ tẹ́ mọ̀ nífẹ̀ẹ́ nǹkan mo fẹ́ fẹ́ mọ̀ yìí ni mo fẹ́ mo fẹ́ mo fẹ́ mo fẹ́ mo fẹ́ bímọ mo fẹ́ bímọ mo fẹ́ bímọ wàhùwà ṣàrò lakùn bóyá ọmọ tí ó pa ó ló lọ fẹ́ bí o wàhùwà ṣàrò lakùn bóyá èyí tí ó gbé ọwọ́ náà tí ó sọ ọ̀dọ̀ tọ́lọ́run lọ fẹ́ bí o wàláhù yàlámù ọlọ́run lèmi mọ̀ mọ̀ ọ̀dọ̀ mi ń kádàrá wà wà á tẹ́ bá tiẹ̀ tún rí tẹ́ tún tẹ́ ń rí fìrìfìrì tẹ́ ń rí títòsí ẹ̀ lè rí ibi tí ọjà sí ní jìnnàjìnnà torí jìnnàjìnnà tó yọ mí ènìyàn jìnnàjìnnà àti bọ̀tán ìgbà tó bá fẹ́ kú ni tẹ́ bá ṣe wáàsí fún ọmọ Yorùbá nísìnyí àfi kẹ́ ẹ sọ fún kí ah, ṣe tọ́ bá ṣe kinní yìí àìkírun yìnyín ọba kírun yẹn láti bọ̀tán yìnyín bá kírun déédéé yẹn máa ráre lọ́jọ́ ogbó tó bá gbọ́ yẹn yóò múra sí irun ju kẹ́ ẹ sọ fún pé ah níyàn bá kírun yẹn lè gbádùn jíjọ́ jíjọ́ kan yẹn àmọ́ <laughs> alkiyama ni ò ní rọrùn ṣẹ́rá alkiyama yẹn ò strong lọ́kàn rẹ̀ ayé yẹn nìkan lè lè fi dẹ́rù bà ìyẹn náà ló ní yóò jẹ́ fa káláyẹ̀wò yàyẹ̀wò fún kọ́ sọ fún pé kíní yìí pè rẹ tó bá ti gbọ́ pé pè òun pípè táyé nìkan yẹn lọ́mọ oríire tó fẹ́ mú bẹ̀ láyé òun nìkan lọ́ta alkiyama ọ̀kan àyẹ̀wò níbo orí kọ́ wá rí pé ah, owó tó ta lónìí yìí ọlà tá a ló ní ìyàmọ́ tó bá ní eré ibú ló fi ṣe ń jáàlì kìyàmọ̀ kò ní rí débẹ̀ fún ọ ńlọ òfin ní òfin yẹ kó máa yẹ àyẹ̀wò torí kó gba ọlọ́run ọba gbọ́ kó trust rẹ̀ anabi sallallahu alayhi wa sallam lọ sọ wáyé pé la yaqdi Allahu lil mu'mini min qada'in illa kana khayran lahu gbogbo ìbùbù tọ́lọ̀ ń bá pa olùgbàgbọ́ oore náà ni ó jẹ́ in asabatuhu darra tí nira bá kan mọ̀mìnì tó gbọ́ lọ́n gbọ́ wa sabara tó wá ní sùúrù lé lérí kana khayran lahu orí náà ni ó jẹ́ fún wájú ọlọ́run yẹn pé ajaba li amril mu'min anabi ni ó yà mí lẹ́nu fọ́rọ̀ mu'mini gbogbo ọ̀rọ̀ rẹ̀ kullu amrihi khayr gbogbo ọ̀rọ̀ rẹ̀ pápátá orí ni bá dánwò ọlọ́run bá kọlù yóò ṣe sùúrù yóò gbalada tọ́lọ́run bá ṣe lóore tó fún onídẹ̀ra yóò dúpẹ́ yóò ná oore yẹn síbi tọ́da yóò tún gbalada yóò tún ṣoríire ń bẹ̀ ìyẹn ni pé bá a kẹ́ ẹ ní kẹta yé àákẹ́ níkẹ́ tí ó fi róríire ṣe ń bi ìkẹyẹn bá a má dánwò wá fún oríire náà la fẹ́ kó mú jáde níbi àdánwò yẹn tó rájì mọ́ pé yóò ṣe sùúrù sùúrù tí ó sì ṣe yẹn ni ó ti dèdè oríire tí ó fi ṣe tí ó ṣe ń jọ àlùkìyàmọ̀ torí jọ àlùkìyàmọ̀ lórí wa kì í ṣayé àrítàn yẹn lọ́lọ́run rí àyẹ̀wò lè rí tán bẹ́ẹ̀ ní òfin yẹ kó jẹ́ pé àyẹ̀wò ló máa fi dìsáìdì ọ̀rọ̀ gbèsè ayé rẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ ni àwọn aláyẹ̀wò ó yẹ kó já àwọn aláyé wọn dáa jù àwọn babaláwo àwọn ìyá tí ń yẹ wò àti gbogbo ẹni tí ń yẹ wò lọ́nà kọ́nà ó yẹ kó jẹ́ sí pé àwọn láyé wọn da kán ní ìyá láyé owó kán ní kí ló dé wọ́n máa yẹ dúró nǹkan o kí ọ̀rọ̀ wọn máa dọ́gba ní gbogbo gbà kí ló dé kán máa yẹ dúró wọ́n ti yẹ̀ wò gbogbo ẹni tó rí tó ṣí ṣọ́ọ̀pù lọ́jà àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn yẹ̀ wò gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kó tó bẹ̀rẹ̀ bísínẹ́sì ẹ̀ èyí ṣe tí ń tún tún pòrì tí ń dààmú tí ń pòórá nínú òṣì wọ́n yẹ̀ wò nínú márèjì tí ń fèlì wọ́n yẹ̀ wò ọ̀pọ̀lọpọ̀ ń tán dáwọ́lé wọ́n ń yẹ̀ wò kílẹ̀tì kálukú tún rí fẹ́líọ̀ èyí ṣe táyẹ̀wò ọ̀bẹ́ tàwọn tí kì í yàyẹ̀wò bẹ́ẹ̀ni tí ń yàyẹ̀wò mẹ́wàá kó wọn jọ ẹni tí kì í yàyẹ̀wò mẹ́wàá kó wọn jọ exercise tó lè sáré ṣe ni ó rí i pé nọ́ọ̀sì kọ́ ni ń fa jù mò ń ṣí brain rẹ ni ntí wọn náà lè fi reality dájú ẹ̀ èèyàn tí kì í yàyẹ̀wò mẹ́wàá èèyàn tí ń yàyẹ̀wò mẹ́wàá wá wo bí láìfọ àwọn aláyẹ̀wò ṣe bẹ́tà àtàwọn tí wọ́n ń yàyẹ̀wò kò proof ẹ̀ kò proof wa rọ̀ǹgì nke ah ọ̀pọ̀lọpọ̀ òyìnbó ọ̀pọ̀lọpọ̀ lárúbáwò ń yàyẹ̀wò ọ̀pọ̀lọpọ̀ ohun ìyàyẹ̀wò tábà tiẹ̀ ṣe ṣìírí tí ń yàyẹ̀wò ọ̀pọ̀lọpọ̀ ohun ìyàyẹ̀wò èyí ṣe táyé wọn ń bẹ́tà wá tá tọ́pọ̀lọpọ̀ wa ń yàyẹ̀wò yẹn ni pé àyẹ̀wò la yuqaddimu shay'an wala yu'akhir kò yí nǹkan kan padà nǹkan promise rẹ ni kò gbé ọ débẹ̀ tọrọlọ́n ti sọ pé kúlá yà àlámù máa fi samawati wal ardil gaiba illallah anabi declare fún wọn pé gbogbo ẹni tí ń bẹ ń sánmà tí máa màláíkà àti àwọn tó ń bẹ lérí ilẹ̀ tí máa wà anabi ọlọ́run wọn máa kọ̀ọ̀kọ̀ àfọlọ́hún ẹni ọlọ́run bá fẹ́ fún ní nǹkan mọ̀ ọ̀tọ̀ o kò túmọ̀ pé òun náà ti mọ kọ̀kọ́ o àfún mọ̀ yín ò túmọ̀ pé ọlọ́run ti mọ kọ̀ òun náà ti mọ kọ̀kọ́ ìbọ́lọ̀ ń já pé yà ń bẹnu sàárè ìṣèdúdú àti wàá mọ kọ̀kọ́ ni kọ̀kọ́ ni náà kọ̀kọ́ ni ó pamọ́ kì tó ṣe fojú rí olúwa já pé ń jọ kan yìí àwọn kan wà lìjẹ́ náà àwọn kan wọná nǹkan kan bẹ ti ń jẹ́ náà kọ̀kọ̀ ni àárí sójú ṣé nígbà tọ́lọ̀ tí wàá sọ fún àwọn gbogbo àná tí di alimul ibi àti mọ so yìí máa fi mọ àwọn ànábì Ọlọ́run fi mọ àwọn ẹni eré kọ̀ọ̀kan wọ́n o a lè máa fi nǹkan yẹn lójú oorun a lè ṣí káṣà fífún yẹn tí ó rí ní tó fẹ́ ṣẹlẹ̀ kì í ṣe pé nítorí pé ó ti wá fi ń tọ́ ọ lẹ́nu wò díẹ̀díẹ̀ ń fi ń nù jọsìn ẹni bá bá jọsìn débẹ̀ tó dúró déédéé débẹ̀ kódà láì dúró déédéé náà kódà láì jẹ́ mùsùlùmí a lè fún un ní furama tẹ́mi ọmọ bá a sọ nǹkan kan pé nǹkan báyìí fẹ́ ṣẹlẹ̀ yóò dẹ̀ sọ yóò dẹ̀ wá sí ìmúṣẹ àmọ́ pé ṣé kẹ́ ẹ máa wá lọ́dọ̀ rẹ̀ máa lọ yẹ nǹkan wò ṣé ìsìláàmù faramọ́ kò pè rẹ̀ àkọ́kọ́ ìsìláàmù tún faramọ́ tọ́lá nàbì sallallahu alayhi wa sallam sọ pé man ata arrafan ẹni bá ń para àwọn aládùúgbà àwọn aláyẹ̀wò nkẹ ẹ bá mi yẹ̀ wò ẹ bá mi yẹ̀ wò ẹni bá ń lọ́dọ̀ wọn fàṣà alahu àǹṣe yìí tọ́ lọ́dọ̀ wọn tọ́ lọ bí wọ́n ní kankan lam tuqbal lahu salatun arba'ina yawman arba'ina layla wọn à ní gbàánu lọ́wọ́ ẹ̀ fódìndì forty days wọn à ní tẹ́wọ́ gbàánu rẹ̀ fódìndì àṣedànù sẹ́lùsì fún forty days ń pọ̀ ń lọ ìyá yẹ̀wò ọlọ́mọdà wa níṣẹ́ nù mọ́ níṣẹ́ jẹ́ ọlọ́mọdà padà sẹ́yìn rabbana hablana min ladunka rahmatan innaka antal wahhab bá a ṣe wáyé páàdì láàrì mo lè ṣẹbọ mo lè ṣoògùn á padà síbi òwe yorùbá wọn ní ká gbá fún olúwa ní ìsinmi ká gbá fún olúwa ní ìsinmi kádàrá ò ṣe kọ láì gbà ká gbá fún olúwa ní yé nànà dànù mọ́mọ́ lọ yẹwò mọ́ yẹ nǹkan wò káàkiri láti ilé aláyẹ̀wò kan bọ́ ilé aláyẹ̀wò míì wọ́n tún lẹ́nìkan mọ̀ ẹ́ yẹ̀wò ju ẹni báyìí lọ gbogbo ẹ̀ lọ ń káàkiri tòun ti bí ojú kan lòun ti ń pòórì sóòrí bẹ́ẹ̀ ni ọlọ́run má yẹ ẹsẹ̀ wa kúrò lórí ìmọ̀nà má gba ìmọ̀lẹ̀ ìsìláàmù yìí lọ́wọ́ wa má gba ìmọ̀lẹ̀ ìmọ̀nì lọ́wọ́ wa bá wa tó ọ̀rọ̀ wa kọ́ yanjú má jẹ́ káwọn tí ọ̀gbọ́ lọ́n gbọ́ àwọn tí ò nígbàgbọ́ fi wá ṣe yẹ̀yẹ́ fi ìmọ̀nì ṣe yẹ̀yẹ́ lára wa pé ẹ̀rí aṣọ fún wọn kò yé wọn ni ọmọdé ń da wọn láàmú wọn ọmọ tán ṣe ni ẹ̀rí bá ti ń pòlì lójú kan táwọn aráyé ṣe ọlọ́run má jẹ́ wọn ó ríbi ṣe kàátàn wa má jẹ́ wọn ó ríbi fi ìmọ̀nì ṣe yẹ̀yẹ́ lára wa يشا صلاة تقوى فان النبي صلى الله عليه وسلم يعني نجمة ألون جاء تقوى جملة سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين